Ifá pé òun yóò ṣẹ́gun ọ̀tá fún ẹni tí ó dá ogbè ìrosùn tí à ń pè ní ogbè ìrosùn tàbí ogbè ìmosùn. Ifá pé ẹbọ ni kó rù. Ifá pé òun yóò bá ṣẹ́gun ọ̀tá lọ́pọ̀lọpọ̀. Ẹ gbọ́ bí Ifá ti wí. Àdó ńlá abìdí kótópó adífá fún eléríwo abì fún lọ́jọ́ tí àwọn méjèèjì jọ ń ṣọ̀tá. Eléríwo pẹ̀lú ẹlẹ́dàá tí Ifá ń sọ yìí ọ̀tá ni àwọn méjèèjì. Oníṣègùn tí ó gbóná gidigidi ni eléríwo. Nídìí èyí, ominú ń kọ ẹlẹ́dàá ni ẹlẹ́dàá mú èjì kún ẹ̀ta ó lọ sí oko awo ó béèrè lọ́wọ́ Ọ̀rúnmìlà bí òun yóò ti ṣẹ́gun eléríwo wọn ni ẹbọ ni ẹlẹ́dàá ó rù àwo yàn lẹ́bọ ẹlẹ́dàá rúbọ ẹbọ fẹ́ ẹbọ dà eléríwo tún bẹ̀rẹ̀ sí ní sa oògùn sí ẹlẹ́dàá ìrúbọ ẹlẹ́dàá bá dá oògùn eléríwo padà sí ọ̀dọ̀ rẹ̀ ni eléríwo bá kú ó fi orí ara rẹ̀ ru ẹrù oògùn ara rẹ̀ ẹbọ ni ẹlẹ́dàá fi ṣẹ́gun eléríwo nígbà tí ó ṣẹ́gun tán ó yin babaláwo babaláwo yin ifá ó ní àdóńlá abìdí adífá fún eléríwo abù fún ẹlẹ́dàá kò lóògùn lọ́wọ́ ó wáá fi ẹbọ ogbèrò sùn pa eléríwo dànù Ifá declares that it will grant victory over enemies for the person who received the Odu Ogbe Irosun, also called Ogbe Irosun or Ogbe Mosun. Ifá instructed that a sacrifice must be offered. It promises that the person will conquer many enemies. Listen to what Ifá has said. The large god with a small thin bottom. This was the Ifa cast for Eleriwo. It was also cast for Eleda on the day the two of them became enemies. Eleriwo and Eleda referred to in this Ifa verse were both enemies. Eleriwo was a powerful herbalist and skilled in potent medicine. Eleda, full of resentment and feeling threatened, decided to seek help. He consulted Onumila, the great Ifa priest, asking how he could defeat Eleriwo Orunmila advised Eleda to offer a sacrifice. The Babalawos prescribed the sacrifice and Eleda made the offering. The sacrifice was accepted. will continued using his medicine against Eleda, but the sacrifice reversed the effects of the medicine back onto Eleriwo. Eleriwo eventually died, destroyed by his own medicine. Through the power of the sacrifice, Eleda overcame Eleriwo. After achieving victory, Eleda praised the Babalawo, the Babalawo praised Ifa, and he said, The large god with a small firm bottom. This was the Ifa cast for Eleriwo. It was also cast for Eleda. He had no powerful medicine in his hands. It was the sacrifice of Ogbe Rosun that killed Eleriwo.